tí wọ́n bá wà ní sùjádà wọ́n á máa bẹ lọ́wọ́n ọba pé kí ọlọ́wọ́n ọba forí jì ìmáàmù ṣáàkì wọ́n máa bẹ lọ́wọ́n ọba fún ọba ọba wọn á béèrè pé ah, gbogbo òpàlẹ́ máa ń tọrọ fún ìmáàmù ṣáàkì níbẹ̀ ni ìgbà tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà nínú òkùnkùn ìmáàmù ṣáàkì ṣíṣọ lójú rọ́ fún wọn wọ́n rí òdodo torí àfáà ìmáàmù Ahmed ní ìmáàmù Shafi so òbí yà pé káwọn gbàgbé àwọn afá wa nínú àwọn àjọ àwọn àṣegbọn bá àlàbáni sọlí náà tẹ̀lé wọn máa ń tún lọ sùjádà táàmù sàdúrà fáwọn òbí wa ọlọ́wọ́n bá foríjì wọn àwọn afá wa tó dé wípé wọ́n kó ayọ̀ nínú ewu ńlá a máa fi àdúrà sọwọ́ sí àwọn náà fọlọ́wọ́n bá káwọ́ bá kẹun kọ́ bá gẹun so a lè ṣe àdúrà fún ló tún fi jẹ́ pé ẹni tí òbí rẹ̀ bá kú ní tí yóò fi ṣe òbí yẹn lóore jù ní pé kó náà tẹ̀lé rè lẹ́yìn òbí rẹ̀ kọ́ máa ṣe dáadáa kọ́ máa ṣe dáadáa gbogbo dáadáa tí ń bá ṣe yẹn òbí ò ní commission rẹ̀ torí iṣẹ́ ọwọ́ àwọn òbí wa la jẹ́ ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àfihàn ìṣòro pé. ẹrú yóò ní ipò níwájú ọlọ́run ọba látara ìtọrọ àforíjì tọmọ rẹ̀ ń ṣe fún un débi pé ka òun náà láyà ó pé níbo mo ti kó léyìn wọ́n sọ pé à látara ìtọrọ àánú tí ọmọ rẹ̀ ń ṣe fún ẹlẹ́yìn rẹ̀ ni. kéèyàn wà upright so that kọ́lẹ̀ máa tọrọ àbúrò fún àìdíyẹ náà. ẹ jọ sọ ǹjẹ́ àwọn ìjọ kan wà tó ti ṣíwájú ká tó wá sí ilé ayé tó ń pè ní anọ́ọ̀sì nọ́ọ̀sì. anọ́ọ̀sì nọ́ọ̀sì. ààrẹ àdéhùn lórí rẹ̀ àárí àwọn philosophical talks rẹpẹtẹ lórí rẹ̀ àwọn fún ní àwọn mú ní oríṣiríṣi ìgbà ẹ̀ tó yẹ pé ó jọ ọ̀rọ̀ ọpọlọ ju ọ̀rọ̀ nọ́ọ̀sù lọ nùsùsù ládẹ̀ ní sẹ́ àti kíkọ́ kàn wá. ìwọ ni wọn fẹ́ ọyọ ah. ìkẹta ah. ah, irú àwọn ọba tí wọn máa ń kú lóògùn tó máa wá sóde pé àwọn ènìyàn gbọ́dọ̀ jáde ní ilé tó ṣẹlẹ̀ ní ìfọ̀lẹ́sìn ìfẹ́ nìkan ni ọ̀sẹ̀ tó wà ní agbègbè wa ń bí. ẹ̀ṣẹ̀ tá a ń lọ ọkọ̀ sọ tó tó yẹ báwo la ṣe fẹ́ ṣe lọ́jọ́ gbogbo ìṣẹ́ ṣé ká máa kí òun lò wá ní àsìkò ìgbà tó bá tó ìṣèlú yẹn sí tá àlè jáde lọ́kùn. kó tó di pé wọ́n sì ṣèdè yẹn jẹ́ máa ń ṣèdè ká máa pariwo fúnjọba tí wọ́n bá lẹ́tọ̀ọ́ láti ṣe bọ́rànwọ́nra wọn àwa lẹ́tọ̀ọ́ láti ṣe dáadáa tiwa o wọ́n dẹ̀ gbọ́dọ̀ protect gbogbo wa mo rántí pé ó ṣẹlẹ̀ ní sítáìdì ẹ̀pẹ́ ní sometimes nígbà tí eh, Marwa tọ́lọ́mbà tẹ ó kí ó jẹ́ gọ́fúnà òun ló lọ ló kó sọ́jà lọ sí ẹ̀pẹ́ pé rárá àwọn ọmọ jáde torí wọ́n ṣe jáàmù wọn. so irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ àwọn ìjọba ní wọn ò ṣe àmójútó ibi tó yẹ ká mú torí báwọn náà ti tọwọ́ bọ oríṣiríṣi kọ́nà wọn yà ọ̀yà fìtínà wọn. bọ̀dọ̀ bá ti tà báyẹn tó di wípé ó fẹ́ di fìtínà kéèyàn tún wọn lé lẹ́tà. Ah, mo ní jáàmù tí ẹ sọ fún wa. ẹ̀wọ̀n sọ̀làwà àwọn kan sọ wípé a lè dá kí ní kọ̀ọ̀kan nígbà tí màá mú ìjà tí ò bọ́ mú. a yọ fa aláfa masjid yóò dẹ̀ fa fitna gbogbo ń tọ́ bá máa fa wàhálà nínú masjid tí màá wọ̀ bá sì gbọ́ yé kéèyàn ò yọra fún. ìrẹ́ pàpà yìí olùwọ́ fẹ́ mọ kí ni àgbọ́yé sí lórí tí èèyàn bá ní ìjàmbá tí àwọn ní accident ó wá ṣe ìpàdánù nínú àwọn èèyàn ara tí irú nǹkan tí èèyàn pàdánù rẹ̀ kí ni bóyá òkè bóyá fẹ́rẹ̀ káàpùn fún èmi wo lágbẹ̀ǹtì mo gbé ní pásítì ní pásítì ó dé kí ni o etí ọkẹ̀ so bọ̀dá tó ṣẹlẹ̀ lórí ìgbàgbọ́njẹ́ ọ̀sítà so níta ni wọ́n tún gbé tó gbé bẹ̀rẹ̀ ò pé àwọn tọ́jú ẹ̀ tó pé báwọn oṣù fẹ́ ṣe. ṣé wọ́n lè ran sí padà wọ́n lè lè fi ran mọ́. ọ̀sẹ̀ àpò mọ́dà. èjì ń di èèyàn gan-an tó bá ṣẹlẹ̀ ilẹ̀ láàbò mọ́ tó bá ṣẹlẹ̀ láwa kú ilẹ̀ láàbò mọ́. Now celebration lórí ogun kò lè parí question àbúgbà ní àgbàlẹ́ lórí ìfẹ́ ọ̀sọ̀ ogun ẹ̀dí question. Asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Kí ọlọ́run bá lọ́ra ẹ̀mí lórí dáadáa. Àwọn àdìgbà yìí náà lórí àdúgbò kan tí nípa ìrùn òjíṣẹ́ láàmú ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ wípé àjọ yìí pé ó rẹ̀ ó wá fẹ́ kírun fún àwọn sàádé ìgbà tó fẹ́ kírun yẹn ó wá jókòó àwọn tó wà lẹ́yìn rẹ̀ wá dìde ó wá fọwọ́ sí wáyé fún yín pé wọ́n kú nígbà tí wọ́n wá sí yẹn tán tí wọ́n kírun yẹn tán ó wá sọ fún yín pé ó kù díẹ̀ tí àwọn oníwò bá ti fi ìṣesí àwọn kìkìrì fẹ́ tọ́jọ́ yẹn àwọn yẹ̀wò dé pé ọba wọn máa jókòó síwájú àwọn ó dìde dúró lẹ́yìn ṣùgbọ́n torí pé òun wò wọ́n lẹ́yìn òun máa ń rí wọn lẹ́yìn òun fi rí wọn ní iwájú nínú ọ̀run nínú ọ̀run nínú ọ̀run nínú ọ̀gẹ̀ ìsàmùlọ̀ ọ̀run. ká má sọ pé òṣìṣẹ́ àdúrà òun rí gbogbo tó ṣẹlẹ̀ tó pamọ́ nǹkan kò sọ bẹ́ẹ̀ inú ọ̀dẹ búkú kò ní ìdí ẹ̀ ẹ̀sùn ti bá mi kọ nínú wọn ó ní ìdí láti tún ọ̀run wá sí i Allah subhanahu wa ta'ala ó wá fi rọ̀ lọ́rùn bí ṣe máa rí wájú bẹ́ẹ̀ ni ṣe ń rí gbogbo táwọn ẹ̀sùn lẹ́yìn lọ́sọ̀kan lọ ọ̀rẹ́ so tó túmọ̀ sí pé táwọn náà bá wá fẹ́ kírun ní ẹ̀yìn máàmù jà rẹ̀ tó bá jókòó àwa ní ìjókòó pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wá jẹ́ kó yé wa pé àdìsí mi ti wá lẹ́yìn rẹ̀ nígbà tí ó ń ṣe àárẹ̀ ikú ipe Abubakar wà lẹ́gbẹ̀ẹ́ so ó ní ká Abubakar kírun ó ní rárá kó kírun ó dẹ̀ jókòó ó ń kírun bẹ́ẹ̀ni mo pa wọ́n láṣẹ yí pé kí wọ́n jókòó nígbà náà so wọ́n wá sọ yí pé àdìs tó wá yẹn kò ti pa tìsíwájú yẹn kò ti parẹ́ ẹ bá ẹ̀sán wọn lẹ̀ sí. pẹ̀lú gbọ́dọ̀ àjẹmú àwọn nùsùsù ní fítùn tó ń bọ̀ tọrọ ọ̀rọ̀ gùn lórí rẹ̀ ló fi jẹ́ pé n tá a máa tún ní n tó ń bọ̀ ní pé irun kò sóòwò ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tá a bá ka sọ yìí mọ́sílẹ̀ àtàwọn súnmọ̀ nìyí oríṣiríṣi lòṣùṣù ló wà lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé èèmú pẹ́ kan ṣoṣo lòjíṣẹ́ náà sàásùlà kì alhamdulillah kò sí bí nǹkan ṣe lè wù kọ́ dàrú tó Allah subhanahu wa ta'ala ó ti yan àwọn ògbóǹtarìgì kan tí wọ́n gbé àjọ màdání tí wọ́n máa ń fi jọ àsọ́lé òjíṣẹ́ náà sàásùlà. ká má bàa ṣiṣe àwọn imaamu Bukhari rahimahullah sheikh islam ibn Taymiyyah àtọmọkíw rẹ rahimahullah sheikh abdulbar rahimahullah mutawasa imaamu sunna muhammad nasir bin al-Albani rahimahullah rahmatulahi jamiya wọn ti àjọ ọma wọn ti jọ gbogbo ẹ. èyí tó fẹsẹ̀ rin lẹ̀ ń bẹ̀ nínú àwọn ìfàkì bá a ṣe kírun kò sò èyí ni wípé kí kó rẹ̀ dé wọn sọ́nà wọn ní kí ní kan gbé nǹkan pamọ́ kò sófù ní eclipse kí oòrùn ọkàn ti rí pé kò jáde tàbí òṣùpá kò jáde ọ̀rẹ́ ká pọ̀ nǹkan kan yé òṣùpá eclipse rẹ̀ ń ṣẹlẹ̀ ó dìgbà tí oòrùn bá dé bí tó bá ti ń wọ thirteen òru thirteen yàrá pé oòrùn òṣùpọ̀ ti kárí dáadáa ńgbà yẹn lẹ́yìn ìgbà yẹn ni kùsùfù máa ń ṣẹlẹ̀ oòrùn náà bí kùsùfù rẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ olúfẹsẹ̀ múlẹ̀ nínú àpèjúwe báṣìkì sọláàtì ìsìnká ó fẹ́ nira ọ̀dà fẹ́ dá ojú ọ̀rọ̀ ẹ̀wù tá a máa ń wò bọ̀ irun irun irun irun irun irun náà ni afẹ́ wálé irun náà ni afẹ́ ṣetọ̀ irun náà ni torí wípé kí ni kò ṣe ń tọ́lọ́lá tá a fi wá ojú rẹ ọba adẹ́gà tó tó ìrun lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà fúnra mi sọ pé àsọ̀rọ̀ àtúkọ́ ìlú mọ́ ọ̀dẹ̀ ntọ́ dáa jù nínú iṣẹ́ téèyàn fi sórí rẹ níwájú ọlọ́run ọba ìrun ni fọ́mọ̀dé tẹ̀tẹ̀ ẹ̀yẹ̀sítọ́tì pẹ̀lú yẹ́sítàkùtà ẹni tó bá ti kí dáadáa kó kí kọ́pọ̀ kó kí òórùn jáde ó mú rákà méjì wá ó kí rákà mẹ́rin ó kí dọ̀ha ó kí méjì ó kí rákà mẹ́rin nígbà tí zúùrù ti fẹ́ tó ó kí mẹ́rin lẹ́ka tó kí zúùrù lẹ́yìn zúùrù kí mẹ́rin before before asri ó kí ètò kì í between magreba and isha òkè wítìrì rẹ̀ ó ti dé lóru irun irun irun irun gbogbo àwọn nǹkan sọ́láàtì hajj sọ́láàtì tọ́wọ́ gbogbo wọn báwọn. bí èèyàn bá ń ṣe ń forí gbolẹ̀ fún ọba adẹ́dà sí bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó fi àlùbáríkà sí ìgbésí ayé àti ọ̀run rẹ̀ sí kọ́lọ́mù bá kọ́mọ́sán àlùbáríkà sí ìgbésí ayé àwọn àjọ wa. ṣọlá amúyàn náà wà àtàwọn sojúd míì tó jẹ́ pé látara pàǹkà Kùránì àwọn súwàrò wo ni sùjúdù wà tí ìrun bá wá fẹ́ dojúrú sùjúdù náà bá fi yẹn jù ẹ̀ láti túnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wà nínú tí a máa sọ̀rọ̀ lórí rẹ̀ náà kọ́ ní halqa insha Allah kiri afọwọ́rọ́ àgbàgbé tí tí àbúkọ ní ààrẹ ibi sọ̀rọ̀ àti àjẹ́ insha Allah kiri. Um, Ẹbí sọ̀rọ̀ ẹni tí ó kírun lẹ́yìn street tí ó yẹ kó ṣe pàṣáwò ní méjì tó wá ṣe ẹ̀sán. Ẹ wá sọ pé náà ẹ wá sọ pé náà ṣe náà. Ẹni náà ẹni tó wá kí méjì yẹn tó ti kí tó wá rí pé òun ti dúró tán òun fi pàṣáwò. Bàbá tó wá padà lórí ẹlẹ́kẹta ó wá ṣe pàṣáwò. Àná ló wá ní ń ṣe pàṣáwò. Náà kò ní kò ní kò ní ìpinnu yóò kì í yóò kì í méjì yòókù bó ṣe yẹ kó kì í yóò wá ìfẹ́ gbàgbà rẹ̀. àní ni mọ́tò wáṣí tí ìgbàlá ìgbà wà fún yàn látara pé àkíyèsí ti ń wá pé a máa ṣe táwọn sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní òkè àgbọ̀ àgbàlá mi bẹ̀rẹ̀ máa kì í. ìmáàmù nǹkan kí ni ìmáàmù kí ni pòlíṣàn máàmù pòlíṣàn máàmù bá a bá ti sọ̀rọ̀ ìmáàmù sọ pé àdìsí ni máa ń bí wàhálà ẹ̀jẹ̀ ká dúró lórí kùránì àwọn aṣáára pé ṣé dàbà mú àgbọ̀rí kòrí kùránì náà bàbá ẹ̀dá dàbà rí àdìsí tí a lè mọ ọgán kí máa mọ ẹ̀rọ ti dé ókè mo ti gbà fún yín. lórí ilé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí náà ibi tí wọ́n máa padà dúró sí yẹn bọ̀ tá kí ajá mú àwọn ọ̀rẹ́ rẹ̀ papọ̀ kò ń ọ̀hún dàwà láàmú bọ̀dẹ̀ ń sọ pé ta máa tí o bá fẹ́ kí kí ló bá dé tí o bá tí o bá yẹ kó kò fa fìtínà bẹ́ẹ̀ ni èyí tó bá yẹ pé ó fa fìtínà náà bàbá dìbò ní ṣé tá a bá rí náà àti lè kí láti lé wa ní àwọn rárá tí o bá sí tẹ̀lé ní àwọn ètò lágbára fún nǹkan wọn. mọ́tàlásí súnmọ́ ara ń gbà agbọ́dọ̀ lọ mọ́tàlásí lọ sẹ́kù. mọ́tàlásí súnmọ́ ara ń gbà mọ́tàlásí lọ kírun ààrẹ ètò lágbára náà rọ́ṣù mọ́ṣáláṣí súnmọ́ la ń sìn bẹ́ẹ̀ mo kírun tó ń bí wọn gbà mí láyé mọ́ṣáláṣí dẹ̀ wọ́n bí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kí jẹ́ mọ́ bẹ́ẹ̀. nígbà mi ọmọ ń kí ní ọ̀rọ̀ ní tó súnmọ́ ní àgbègbè wa. wọ́n á ṣe jẹ́ mẹ́rò. bẹ́ẹ̀ ni wọ́n á lọ kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀. ọmọ ń ṣẹlẹ̀ mo mọ̀ yí pé tí kò sí ni tí circumstances jẹ́ ò bá ṣẹlẹ̀ níbí o tí wọ́n bá tí wọ́n bá gbà pé gan àfọ́ yóò ní jẹ́ wọn gbà kò ní jẹ́ wọn lọ. so mo dẹ̀ mọ àsìkò tí wọ́n fẹ́ kí irun dé wọ́n dẹ̀ ti gbé irun dúró ní abdulhabi mo dẹ̀ mọ ike kí ibà ṣe mi mo ní tàbí bóyá àfàmọ̀ sọ́la wọn ní kí jẹ́ mú ní abdulhabi. ẹ̀jọ̀ wọ́n láwọn máa ń kí lórí wọ́n láwọn máa ń kí wọ́n láwọn ti jẹun sókè àwọn máa ń kí náà so tí mo máa ti rí báyẹn pé ah opportunity dẹ̀ ni màá máa sáré bọ̀ nbí ọ̀kadà kúkú wà màá ti tì mọ́ bọ́kadà bọ̀ nbí tí mi ìbá dúró sí ẹ̀fọ́ àwọn ìdílé ṣe lọ sí torí ọ̀kadà ẹ̀ ṣe mọ́tò lọ bà mí ẹ̀ màá lè lọ apá nǹkan mi pọ̀ wọ́n ní wọ́n ní ká má kun ọ̀kadà lẹ́kùn mọ́ ní ní ká má kun lórí express. Sàwọn àìsàn wọn. Wọ́n bẹ̀rẹ̀ náà nígbà. Náà ní gbàdán sọ̀rọ̀ nípa ṣàṣàwò ilẹ̀. Bẹ́ẹ̀ náà mo àwọn kan míì máa wà pé pé èèyàn máa kírun lẹ́yìn àwọn ìmáàmù. Bẹ́ẹ̀ pé pé bóyá wọ́n yára nípa kíkà. Bẹ́ẹ̀ ju àwa tá a wà lẹ́yìn wọn lọ. Bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ sọ pé ọ̀ràn èèyàn ní ká ṣe. Wọ́n níbi títẹ̀ ṣẹ́wùdí ó dé. Náà tá a gbọ́dọ̀ pàrọ̀. Ṣé torí ń gbà mí mo ti kírun lẹ́yìn ìmáàmù ìjọ pé mo ò tíì normal seven hours bẹ́ẹ̀ wọn ó ti ṣe sálámọ̀ ṣé màá parí sọ̀látù màá fi àsàlátù fún kí n tó ṣe sálámọ̀ ni àbí immediately lèmi náà máa fọ́lọ̀ àsàlátù kò tó sálámọ̀ so ó máa ń jẹ́ kó dàbí ẹni pé yàn wá pẹ́ kó tó ṣe. lẹ́yìn máa wà á ọkùnrin tó yẹ kó ṣe. aláwọ̀ sọ́lá ara muhammed wa aráàlú lẹ́yìn tó rẹ̀ kọ́wádìí kí àlàó mà. Ah, ẹni ọ̀lẹ ṣé ní wọ̀ntúnwọ̀nsì tó fi tí wọ́n lọ fi tètè tẹ̀lé ìròyìn ọgbọ́dọ̀ ọ̀ràn yẹn ni kéèyàn parí bẹ́ẹ̀ sàn tọ́lọ́tọ́lá. ibi tí ó dé tí òfin ní wàhálà kó gbàgbé dà. Nah, wàhálà wà tó lára. Mo fẹ́ bá èèyàn kan bèrè ó sọ̀rọ̀, hmm. ọ̀gá ènìyàn ò mọ̀. Um, mo rí mo ṣe àkíyèsí ó ṣe ìtọ́ya òkè. ok mo dùn ọ́lẹ̀ dẹ̀ fẹ́ kan. ọkọ ìyàwó tó um, ó fẹ́ ìyàwó kejì ìyàwó lé kò tún mọ̀ but ó ń ó ti ń sùn síbẹ̀ wọ́n ò ṣe kó ṣe kó ń ṣàbòsí fún ìyàwó tó wà nínú. bóòlù ṣe wá ń sọ fún ìyàwó àárín ẹ̀yìn òbí olórí mo pe àwọn ọmọ ìyá tó ti bá ṣe ìbéèrè yínká lọ́wọ́ bù lọ́wọ́ bù àti yínká là ń lọ́wọ́ bù. tó bá rí wípé sísọ fún un ó lè di wàhálà tí ò ní ṣe control àwọn afáàlú lè manage fún wàhálà tí ò ní ṣe control. ó gbóná lára wájúra wa lọ bó ṣe wà lábàtàn náà lọ́wọ́ àgbàdo sísà gbọ́ wípé ọkàn ṣe àwọn kejì ó dẹ̀ yàwó rẹ̀ ọ̀la ó ti psychiatric case ó kàn bẹ̀rẹ̀ sí fọwọ́n àwọn ó di wàhálà tó jẹ́ wípé àwọn ẹbí rẹ̀ wá jáde wá pé sórí ọmọ tó fẹ́ tuntun ìhòòhò náà yàwó rẹ̀ ó ju wàhálà ní ìgbàgbọ́dẹ ó ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so tọ́wọ́ ẹgbẹ́ rísì tó fi mánéjì rẹ̀ nìyẹn kó mánéjì rẹ̀ but ó ń wò pé ó ń ẹni ẹ̀ ń bóyá pátá àwọn tó tí mo sọ fún tí mo ní kàn fún dájú ìdí kan ṣe ní ó ní kàn sọ fún wọn ní ọdún ń rò lọ́gbọ̀n ní pé bóyá reaction ti ìyàwó máa tètè tó bá gbọ́ bóyá máa pàwọ́ aláàbò nǹkan. náà ó kọ́ ìṣìmọ̀ra máa gbé sí díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi dòun because subhanallah níta níta ọkọ rẹ̀ pè ó ti ń ṣègbèfẹ́ ńgbà yẹn ó ní sheik mo mọ ibi tẹ́ ẹ dúró sí mo mọ ibi tẹ́ ẹ fẹ́ sọ but ẹ yìí sọ lọ́hùn mo ní wà láàyè ó ní òun pa òun pààrọ̀ òun ọlọ́run lọ́ọ́ dá lọ́hùn. mo ní kí ló ní ó lóògùn ikú lòun ó gbé fún jẹ àwọn ọjọ jẹ mo ní ẹjọ jẹ ó ní bẹ́ẹ̀ ni torí wípé kó mọ́ bá a fúnra àwọn ọjọ jẹ ni tó bá wò ó tó bá yẹ pé ó dé lẹ́fù yẹn kó wá bí ó ṣe má lè jẹ torí ó lè jọ́ràn èèyàn fún bó ṣe àwọn kejì ń fẹ́ tó ìbá ṣe ṣìnà ó ṣe àókè so ọkọ sùn bọ́dọ̀ ní àwọn agbésúlé wọ́n máa gbésúlé tí kò máa rí díẹ̀ díẹ̀ tó ti yẹ náà ìlọ́pọ̀ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì lórí pẹ́tọ̀ sí lọ́dọ̀ ìgbé ilẹ̀ ńkọ náà ó pọ́ńtà nǹkan tó sọ pé tó bá ń ṣe rọ́pò yẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ní àwọn oríkèé ẹ̀rọ tó kù pé sọ̀rọ̀ kan sọ pé àwọn tó wà lẹ́yìn tó ń sọ̀rọ̀ pé ẹyọ nǹkan ní ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ń ṣe pé torí pé wọ́n rí pé àwọn táwọn wà níwájú àwọn rí pé kì í ṣe sàdé àwọn nínú àwọn afa ibn hazm al-azali ó ní muhalla gbogbo àwọn tìyàdá tiẹ̀ bó ṣe wá bó síhà rẹ̀ ó ṣàlàyé gbogbo ẹ̀ torí kọ́ìdà ìlìmí ni wípé kọ́ìdà ìlìmí yà ni wípé. من علم حج على من لم يعلم من حفظ حج على من لم يحفظ ẹni tó mà tó ẹ̀rí ni àdìsẹ́nà ẹ̀rí ni fún ẹni tí ò rí tó gbọ́dọ̀ mú lò ìyáàdà ẹ̀dẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ ló bá pọ̀ àhàzọ́ olófin jẹ́ pé àkànlé yẹn bẹ́ẹ̀ hadith kan ká sọ pé a fi ṣe ẹ̀rí a ni a jọ a Asalaamualeykum sir. Wa aleykum asalaam. Ẹ jọ oníbẹ̀rẹ̀ yìí ti bá ń béèrè pé wọ́n kí jámù ní mọ́sídì kan ládùúgbò wa mọ́sídì àti ìṣáì. So wọ́n wá ti kí mọ́sídì tán kóhun tó jọ̀yàn ìgbà tó wá gẹ̀rùn ó fà ní ọmọ ti ti ìṣà ìgbà tó wá tó ní ẹlẹ́kẹta àwọn jàmá fi ń ti ẹlẹ́kẹrin lọ òun ṣàdáyà. ọ̀sádámà ọlọ́ba wọn ní orí. ìgbà táwọn ń ti ẹlẹ́kẹrin òun sáré sálámà ó ṣe ó jó fọ́ tiraka ẹlẹ́kẹ̀ẹ́ṣá ìbílẹ̀ tó wá wà confused pé ṣé tóun ṣe yẹn tó wà. ṣó mu bẹ́ẹ̀. ọmọ. ẹlẹ́kẹ̀ẹ́ oníbèrè náà ló ní bó bèrè pé òun lọ títì òun náà gbọ́ yé pé kò dáa kí ya wò. so àwọn tó máa ń rí ìrìkúni ẹ̀ wọ́n á pè. wọ́n láwọn rí yẹn sí. wọ́n so nǹkan tó láwọn rí yẹn ó ní ó ti máa ń ṣẹlẹ̀ lónìí náà tẹ́lẹ̀. ìrìkúni ni wọ́n rí ṣe fáàmù wọn. wọ́n tó bá ti fún ọmọ ẹ̀gbọ́n yẹn lọ́kùnrin تو نعم جزاكم الله خير وعليكم يا شيخ وعليكم السلام ورحمة الله وبركاته نعم ìbéèrè méjì ni mo ní láti yẹ. pàṣẹ náà. àkọ́kọ́ ni pé a kí jùmọ̀ àtàn náà à ń kí ọ lọ́wọ́ bẹ́ẹ̀ bóyá oṣù bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ àwa kí ọ tán bẹ́ẹ̀ ṣá lẹ́tọ̀ọ́ àti jámọ̀ rẹ̀ máa tán bẹ́ẹ̀ ẹ̀yìn òní ẹ̀rí tọ́ka sí ju. ṣẹ́fùnà ṣẹ́fù Muhammad sọ́ọ́lì fún àwọn òṣèlú bọ́dà àgbọ̀rí bàbá mi bá àlèkè ìwọ̀n ní jimá ìwọ̀n ní zuru náà ti aṣọ ah, ah, sheikh mashur hasan ali salman ó ní tí bàbá sọ yẹn gan láàgbọ́rí torí ìrìn oúnjẹ ètò bẹ̀rẹ̀ nílẹ̀ náà ni pé a lè palẹ̀ a lè ṣe jẹ́mú o mọ́tò jùmọ̀ àti àṣùwà ọwọ́ aláàjọwà ọwọ́ ṣíṣe ìkà rọ́pùpùpù àǹtọ̀dọ̀. then ṣe nípa ọ̀rọ̀ síbẹ̀ na àzáàlì méjì tá a máa ń pè fún bẹ́ẹ̀ mo ka ọ̀rọ̀ ní àlàyé tí alimami abu abdullahi ibn jibril na ọ̀wà tí wọ́n ṣàlàyé wípé mo kì í fi tàwọn olórí rẹ̀ ni pé àzáàlì kan sílẹ̀ lápapọ̀ síbẹ̀ torí wípé lọ́sù tó wá lórí rẹ̀. èwo wa ni wọ́n ń kápẹ́ yìí náà ìpọ́ ni ṣe ń kápẹ́ àsàlátù kọ́ yóò lọ́nà òkúta torí tàfúrìb asla kò sí nínú ọ̀rọ̀ àdáni náà bá a ṣe ń pèrò wákàtí mẹ́rin yòókù láti tètè àṣùbà mi ziyada àsàlátù kọ́ yóò lọ́nà òkúta torí ìdí kan náà sàbẹ tó ń pè mí yẹn ó ní ẹwọ ṣe wà ní ìgbòlógún mọ̀rán ó ní òun máa ń fi ń kún sí àzánilà awẹ́l náà irú tó sọ ni náà àzánilà awẹ́l sì wẹ̀ ṣẹ́fìn fọ́júlò sọ́dẹ̀ náà kò tí ì ṣẹlẹ̀ ńgbà yẹn náà káàdóbù láti fi jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ jẹ sàárì àwọn tí wọ́n fẹ́ wọ́n ṣe kí á máa lẹ́yìn ah, kí á máa ráńdọ̀ ló fi jẹ́ wípé ọ̀ràn tó ti wá yẹn wípé tàkọ́kọ́ ó ṣe ìrun kíkí léèwọ̀ ó ṣe sàrí jíjẹ ní ẹ̀tọ́ ah, kékèjì ó ṣe ìrun kíkí lẹ́tọ̀ọ́ ó ṣe sàrí jíjẹ ní èèwọ̀ ah, àwọn tí wọ́n sọ wípé àbámu sáré ó ní kọ́mà ẹ̀rí tí wọ́n fún wọn ní pé ó ti ṣe bẹ́ẹ̀ sọ ni pé ká máa jẹun títí tí wọ́n fi pè kọ́mà alẹ́kú lára á kàlá rákà irun méjì ló wà fún fún asọ́bọ̀sán tàkọ́kọ́ asọ́lájọ kẹrù nílẹ̀ náà kékejì normally báyìí ṣe ń pè é lọ́wọ́ àfààní lọ́wọ́ àbájú nínú gẹ́gẹ́ bíi sọ̀nà àìṣe mú wá nínú ṣubúlù sàlá wà á sùn asáhùn kiri ọ̀gá alákùnrin sọ̀rọ̀ àti ìwà. lẹ́kẹ̀ẹ́ta ni pé tí mo fẹ́ káwọn ọmọ ìyá náà já pàdé ẹ̀ òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ fájì níbi abẹ́òkúta ni wọ́n máa ń fẹ́ pé ìrún kalẹ̀ pápẹ́rẹ́ sìn bí a àṣẹ ó dì níbi àbí four fifteen wọ́n ti pè ní four wọ́n pè ní four bẹ́ẹ̀ ọ̀ pé àti tabapẹ̀ kíni ìṣòwòlì báyìí wọn ò tí ì pèrú náà wọn ò pèrú ìbádàdẹ ni wọn ti pè bá tí ó sọ̀rọ̀ arọ́pùtà ló ti wá àwa àwa àmọ́ ni ó ti máa ń sẹ́yìn. wọ́n ń sọ̀rọ̀ tó la. wọ́n ti gbà lọ́rọ̀ náà wọ́n ń sọ̀rọ̀ tó la. kọ́sọ̀ mi lọ́dẹ̀ rẹ̀ pé akírun zúrù ní mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí wa ni àwa akírun zúrù pàtó wa di àti àlejò wa wọ́n wá wọ́n ní kókìnì fún wa. ṣé pọ̀tẹ́lẹ́ súnà. láti ṣe máa ń wá àbá ọ̀rọ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú abdullahi ibn umar ọ̀gbẹ́ náà tá a là fà láyé nísìn tó lè rí abdullahi ibn umar ọ̀gbẹ́ náà nù. azahadu wà abẹ́dù ọ̀sẹ́ni tó sin náà wọn bá tó nínú àwọn sàbí ọ̀gbẹ́ náà nù ọ̀dẹ̀sẹ̀ ń yẹra fáyé tó wọ́n bẹ́ẹ̀ tẹ̀síwájú ní rárá ẹ̀yin lé ní èmi ò kì lẹ́yìn mi. mo ti jẹ́ báwọn sàárò yìí ṣe lọ́sùn àlọ́sùn àmọ́ ìṣúra ló sọ yìí mùsùlùmí tí wọ́n bá lọ sí hajj tí wọ́n bá fẹ́ dáhùn kí nínú xeyìmà wọn nínú ibi tí wọ́n ń gbé wọ́n kì kan sùn ṣùgbọ́n tí wọ́n bá wà ní haram wọ́n kì pẹ̀lú nílé ní jàmbá bẹ́ẹ̀ wọ́n kì ní mẹ́rin lẹ́yìn wọn. هذا هو الصحيح القول náà ó kírun mú wa pa ìrun náà wá jẹ́ bí warawara ó kírun yẹn ní kíákíá ṣáṣá ìgbà wá kírun yẹn tán báyìí sálámọ̀ àti ìmọ̀ ṣe àwọn àtàwà ẹnìkan wá ń sọ̀rọ̀ lára ọ̀tá ń kírun bẹ́ẹ̀ ó ní ṣé ìrun pẹ́lẹ́ kì í ó tẹ̀lé ẹnìbọ̀ lẹ́nu pé bí àrùn yẹn ó ní mi sí kìíní ó ní ṣé ìrun pẹ́lẹ́ kì í ìmáàmù yẹn wá yí ó wá fẹ́ gbọ́ nǹkan tí wọ́n ṣàlàyé wá ní pé àwọn àfáàfún wa ni wọ́n ṣàlàyé àti ọ̀pẹ́ tó wá fẹ́ kírun wọ́n wọ́n dúró títí lásìkò fi lọ wọ́n á béèrè lọ bàbá fún tájú máa ń kí ó lọ wọ́n sí mi pé mi náà wà lára wọn. mo ní gbogbo ọ̀tá máa ń kí ìgòjú ten minutes lọ fún pé ten minutes pọ̀jù ten minutes pọ̀jù àwọn ọmọ àyà tí wọ́n gbọ́ yé tí wọ́n mọ̀ yìí pé àwọn ní bùkátà tó pọ̀ táwọn fẹ́ ti bọ̀ abẹ́ ẹ̀wọ̀n àwọn kóbílẹ́ẹ̀kì ti gbà ẹ lè ṣe tó bá wù ṣùgbọ́n láàrin àwọn tó yẹ pé orí tútù orí gbígbẹ ni ká ṣe ní wọ́n tún rẹ̀. nǹkan tó wá fún ẹ̀ tó yà lẹ́nu ni pé wọ́n ní kí a bá kí ìrùn bíi èrò lórí àṣì pé tí a ń ké lókè rẹ̀ pé àwọn pé kí a kì í ní kí a tó bá dàbí kó máa máa lọ ní ròyìnròyìn rárá wọ́n lè sọ tiẹ̀ but àwọn àtọ́ka wà tó ti ṣe àṣìlá ń sọ wípé tí à ń فإن في بن جبل رضي الله عنه tó bá kírun pẹ̀lú ìṣẹ́ náà sábà Islam a lọ ní a lọ kí fún àwọn ará àdúgbò rẹ̀ èyí tó kí pẹ̀lú ìṣẹ́ náà sábà Islam yẹn lọ́ra ẹ̀ èyí tó kí fáwọn ará àdúgbò yẹn ná fílàní ló fi jẹ́ pé ọlọ́run àyàn lè kírun lẹ́yìn ní nàfìlà ó wá máa ń fagùn. àgbàlagbà kan wá wà ń kò bá lára mu ó bá ń sálámà tiẹ̀ ó sálámà ó kí ó sálámà kó lẹ́yìn màá sọ̀rọ̀ dára á ó kí ó bá gba òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà bọ̀ ṣé ní ẹbí màá àtúnà bá ń bẹ̀ wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà bọ̀ àfàtàn ọ̀fẹ́ mú iṣẹ́ rí fún àwọn èèyàn ṣe ni tí wọ́n bá ti ń líìdì àwọn èèyàn àwọn tí wọ́n ní bùkátà wọ́n pọ̀ nù àwọn arúgbó wọ́n wà bẹ́ẹ̀ àwọn tó yẹ pé wọ́n kàn fẹ́ mú wọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ bá kó ẹ jẹ́ ìyá mọ́sálásí kì í yẹn tó eléyìí tó máa lọ wọ́n pọ̀ nbẹ̀ má wàá fara ni wọ́n tí wọ́n bá ti ń líìdì òjíṣẹ́ náà fún àwọn wá sí òyìnbó àwọn sùúrù máa kà lẹ́yìn fátíà sùúrù tó suratu shams suratu àtẹyìn uh, méjèèjì tí mo wà lẹ́yìn ìgbà yọ̀ọ́ṣà wà lẹ́yìn ìgbà tó jà suratu ìṣúra òṣìṣẹ́ náà bá aslan tí ò ti wọn rẹ̀ fún báwọn torí wípé wọn ọ̀gọ̀rọ̀ ọmọ àwọn òní fẹ́ kó lẹ́yìn imam but wọn ò ní concentrate but wípé torí kí wọ́n bá máa ṣe ròyìnròyìn náà tí màmú bá ti ń ka kéwú lọ nínú ìrun jíjẹ́jẹ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn màmú náà ní àǹfààní láti máa ka ayé sura tó bá rọ̀ wọ́n lẹ́rùn tí òfin ní jẹ́ pé wọ́n kàn dé ó gbàgbé tó lẹ́nu rẹ̀ wọ́n ka fátíà wọ́n fi sura yẹn tí sura kan fi hàn bá kà tán tí ìmàmù bá ti tí ò bá ti ka tiẹ̀ tán wọ́n tó fi sura mí ni imam mi tó bá ka suratul fatiha tán ó lè jẹ́ pé suratul mu'minun ni yóò gbèsè lọ́dẹ̀ bá délẹ̀ onímọ̀ rántí hajj bí mélòó kan sẹ́yìn ọ̀kan gbà ọmọ ẹ̀yà wa òtútù tó máa ń súfè tí máa ń wọnú èkún ẹ̀yìn ní Mẹ̀dínà bó ṣe ń wọ Mẹ̀dínà ó kàn ní kóhùn sáré gbé bá ìbílẹ̀ kóhùn ó kírun ní haramu òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀nà ìmáàmù òjé jù lórí ó ṣe ṣe tẹ̀sí ọdún ìran báyìí tó parí fájí àná ó ní ẹrú fi bá sọ́ọ̀tì làálá gọ́ sáré kà gọ́dọ̀ bí máa mú ṣe kọ́dọ̀ fúlàní mú mi nù nù yóò dúró yóò dúró yóò subhanallah yóò máa wọ yẹn nínú egun wọ́n máa wọ bẹ́ẹ̀ ṣó tútù ní àbí nǹkan ní bẹ́ẹ̀ bí fún lára ala kọ̀dẹ̀ tó bá mú sùúrù pẹ̀lú rẹ̀ òjíṣẹ́ náà bá fún mi ọlọ́run ṣe kàfàrà fún jọ́gbìn dàríkà sórí ojútùú Mọdínà subhanallah so ìmáàmù ni wà bá tó jẹ́ pé yóò fagùn kí ìmáàmù ó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ò ní fara ní àwọn tí wọ́n ń kírun lẹ́yìn ìyẹn pàtàkì ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. جزاكم الله خير أنا جزاكم الله خير واللي يا كلها نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أكبر على محمد وعلى إليك على وعليك على إليك أنت حميد مجيد بارك على محمد وعلى إليك هو في لحظة